ògo mà ní fọlọ́run lókè ọ̀run àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run oṣù yìí ń lọ sópin lọ ìsọjí náà di mẹ́rìndínlógún lónìí ó di mẹ́rìndínlógún àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run tó mú wa bẹ̀rẹ̀ tó tún mú wa lọ sópin rẹ̀ mo gbàdúrà fẹ́ni tó ń gbóhùn mi yìí láti òní lọ ọlọ́run máa fún ẹ níbẹ̀rẹ̀ ọ̀tun rere ìbẹ̀rẹ̀ ọ̀tun rere máa wọnú ayé rẹ ìbẹ̀rẹ̀ ọ̀tun ọlọ́run máa bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ lọ́tun ọlọ́run á bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ lọ́tún á ṣohun gbogbo ọ̀tún fún ẹ á ṣohun ọ̀tún fún ẹ ohun tó rò pé ó ti dàrú ọlọ́run yóò tuntun fún ọ gbogbo ohun tó rò pé ó ti bàjẹ́ ọlọ́run máa tún ṣe apá ọlọ́run túnṣe rẹ ṣe apá ọlọ́run táyé rẹ ṣe apá ọlọ́run ṣe tiẹ̀ yọrí ògo ọlọ́run farahàn gbogbo kò ṣeéṣe nínú ayé rẹ ó ti bẹ̀rẹ̀ sí ní ṣeéṣe ọjà tó gbélẹ̀ tí ó tà ó yẹ kó máa tà ọyá kó máa ta ọjà tó gbé kalẹ̀ tí kò tà kó máa ta àwọn tí ó bá ọrajà yẹn kọ́lọ́run kó máa darí wọn wá iṣẹ́ tí wọ́n gbé fún ẹ látijọ́ ọyà kan gbé fún ẹ kan gbé iṣẹ́ yẹn fún ẹ wàá gbà wàá ṣe wàá gbà òun wáṣẹ́ o ti tí ì ríṣẹ́ náwó rẹ sókè ọ̀nà bí o náwó sí yẹn ọlọ́run rí ẹ lọ́nà gangan bẹ́ẹ̀ o máa ríṣẹ́ kọ́sẹ̀ ètò yanu á ṣẹlẹ̀ ó ra laanu o ma ra laanu ọlọrun ma ra laanu sí ọlọrun ma ra laanu láàánú sí rẹ ní ràn lọwọ lọ́wọ́ wàá rí ràn lọ́wọ́ àtòkè wá á wọnú ayé rẹ̀ ògo farahàn ní ayé okòwò kéré oh my god ọlọ́run ti ń ṣokòwò di ńlá omi kì í gbẹ ẹja kì í tán nínú omi orúkọ okòwò ọlọ́run nìyẹn owó ò ní tán lọ́wọ́ rẹ okòwò rẹ̀ á di ńlá ọlọ́run á ṣàánú fún ẹ okòwò kékeré yẹn máa di ńlá bẹ́ẹ̀ ni owó tó ń wọlé fún ẹ kéré bùkátà rẹ dẹ̀ pọ̀ kò gbé wọn ọlọ́run tó ní bùkátà lọ́dọ̀ yóò gbé bùkátà abẹ́ abánigbẹ́rù ẹ lórí ayé rẹ ìwọ gbogbo yín lè máa paasi ọmọ ó paasi ìyá ó paasi gbogbo yín lè máa paasi búburú kan ò ní ṣubú lóyún làálà rẹ lórí ọmọ kò ní já sásán ó ṣe rere ó jẹ wọn mọ ohun bàbá yìí lórúkọ jésù kristi ọmọ ò ní fi kó sísọ fún ọ ìyanu ó ṣẹlẹ̀ nú ayé rẹ ọkùnrin á balẹ̀ ògo ní forúkọ ọlọ́run fún ẹ̀bẹ̀ àdúrà fún ẹ̀bẹ̀ àdúrà àti àlàyé pè mí sórí aago yẹn zero zero three four five zero seven nine zero nine zero zero three four five zero seven nine zero nine ọlọ́run alágbára yóò máa ṣàánú fún ẹ mo fẹ́ kó ṣàmì méje tó lágbára mo fẹ́ kó ṣàmì méje tó lágbára gbogbo pósí tí wọ́n ń kàn lójú àlá àti lójú oorun nítorí tiẹ̀ iná là dànù gbogbo ẹ̀ fọ́ dànù gbogbo ìtẹ́kú lórí ẹ lórúkọ jésù wọlé lọ mo sọ fún ẹ mo sọ tẹ́lẹ̀ sáyé rẹ pé ẹnikẹ́ni tí bá ń róbìrò ẹ back to sender rírì gbà rí àánú gbà mú ọjọ́ púpọ̀ lọ ọjọ́ púpọ̀ ẹ̀mí gígùn àtàlàfíà ọlọ́run fi ta ọ lọ́rẹ kó máa gbé láì léwu. Yes, la